Eriwo. Yà. Eriwo. Yà. Eriwo. Àyàgbọ́ àyàtọ́. Àyàsóríire. Odùn àti ènìyí ti yáàkì tìjọmọlúwàbí ní yáàkì òde ní ọjọ́ Sunday yìí òun sì ọ̀há ìrẹ̀tẹ̀ yìí àwọn awékì pé anyínyáhárí kú ó wà àkọdà àkọdà kẹsùn ló kú ó dáhùn máyé máyé òun ọkọ ẹ̀ máyé yóò fẹ́ ọkọ ọkọ ẹ̀ yìí kẹ̀ ènówó èní ọ̀kọ̀ọ̀kan àwọn àjọka jùyà kan méjèèjì àjùyà títítítítítítítítítítítítí ọwọ́ abínú òfin akọ ọkọ yìí ó wà lẹ́ẹ̀dọ̀ àwọn awo babaláwo kífájanlẹ̀ ọ̀há rẹ̀ tẹ̀jáde ọ̀há rẹ̀ tẹ̀ àǹfọ̀ àníyàn hárẹ̀ kú ó wà kọ̀dà akọ̀dà kẹ́sùn lè kú àǹfọ̀ ubowe dẹ̀ lọ yìí ubo ti fẹ́ kú yìí ó dẹ̀ ti hàn ju ubowe lọ yìí o oyìnáyé ó gbéra ó lọ ó pàdé ọkọ̀ mú ẹ̀ onówó lọ́la ìgbádùn dé ndédé lọ yọ ọ̀tọ̀ mi ugbóhàn ṣe ìṣòro dé ọkọ kú ndédé dàrú ọ̀rọ̀ yìí àti kójọ dédé ẹpọ olúkúmuṣu owó gbáwọ ẹ̀yìn èrò ọnẹ dédé wọn oníkàrà bí ọkọ ti kó mára torí èbí ọkọ yẹn ògùn wa yá jó ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ó wà láti fá padà ó dùn yóò jáde ó nùgbọ́n kọ́kọ́ fẹ́ lọ ó wá padà tó jáde ó nùgbọ́n yá ó wá gbéra ọ̀fìn la padà la bá ọkọ̀ òun àárọ̀ kùtù nùgbọ́n wá padà kẹ̀ tó la bá ọkọ̀ àárọ̀ kùtù ọkọ̀ àárọ̀ kùtù òbò yìí wọn yìí náà yẹtọ̀ bá má níbẹ̀ èmi ìrìn àjò ẹ̀ mọ́ èèmọ̀ bó ṣe ìrìn àjò máa yé ó wá dà súkásúká ọni odù yìí ọ̀há rẹ tẹ̀ yóò bá dáhùn ó túmọ̀ sí pé ńẹsẹ̀ ní ọwọ́ yìí jẹ́bẹ́sẹ̀ òkàn ní ọwọ́ yóò bá fẹ̀ tẹ̀ ńrùn jìlá ní sùúrù ure wa ẹ̀ ure wa yóò bá mú ọ̀kan jùsẹ́jọ́ yìí òyìn nù ó gbóngẹ́ lọ́yìn á padà kàbámọ̀ ẹ̀ òtùmọ̀ odùn ìyá tún ní ènìyàn mọ̀ dá àbọ̀rú àbọ̀yè. àbọ̀ ìbọn ṣiṣẹ́.